ètò alálùbáríkà tẹ́ ń gbádùn iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo ẹ̀rọ olùfẹ́ wa káàkiri gbogbo ayé ni mo kí wípé àkú òǹgbẹ àkú hmm, àti lọ àwẹ̀ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àṣeun ẹṣeun ẹkú àdúró tiwa ẹkú àdúró tiwa ọlọ́mọṣà dúró tẹnìkọ̀ọ̀kan yín náà wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run lálẹ́ ilaha illallah gbogbo ẹ̀yin tí ẹ wá ràn wá lọ́wọ́ lórí ètò tọdún yìí tó fi ṣe yín náà ni mo kí mo kí ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mà èmi náà ni ọmọ yín alájà abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà náà ni atọ́kùn ètò rọmọdọ́nù kẹrin iléeṣẹ́ orísun kó tó di pé àwọn àtẹ̀síwájú adúpẹ́ pọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe wá lóore tí wọ́n jẹ́ kétò ọdún yìí ọ́ ṣeé ṣe fún wa báyìí bẹ̀rẹ̀ láti bàbá wa professor ahmed bin salawudeen the president of standard insurance consultant limited ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín bàbá ọlọ́run bá dúró tì yín bá wa pẹ̀lú yín o ọlọ́run ní fi yín sílẹ̀ akímọ̀mọ́ wa làwọn àjẹwà kàdíjà tuọ̀lá ìyá àdínní ọwọ́ àdúrà foundation àwọn náà kẹ́bùn fún wa rẹpẹtẹ wọn ni a máa fi ṣàdúrà fún àwọn tó bí àwọn bàbá tó bí wọn àti ìyá tó bí wọn alhaji wa abdulyakin ìṣọlá bishiriyu àti ìyá tó bí wọn alhaji wa sherifat abike agbaje kọlọ musa bàbá kẹ́ wọn bá gẹ̀ wọ́n àti ìyá wa alhaji wa sikirat ọ̀nfọ́n bí wọn ti kọ orúkọ náà fún mi nu ọlọ́run dákun musa bá ń kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n wọn láà nábì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah wọn ni àti bàbá ọkọ àwọn náà alhaji abdulrauf taiwo suola kọlọmọsà kẹ́ gbogbo wọn wapọ̀ torí wọn ni wọn fi kó ẹ̀bùn aṣọ àǹkárá fún wa rẹpẹtẹ ọlọmọsà bá dúró tì yín ọlọmọba wa pẹ̀lú yín amẹ́ríkà níyàwó náà wà ọlọmọsà jẹ́ ìbádùn padà sínú ilé ọlànà muhammed lọ́dọ̀ ọlọmọlá ilàlá awákì àwọn alájà wa Mansura Tolúwa Tóyìn láti ìlú Abẹ́òkúta náà táwọn náà kásọ fún wa rẹpẹtẹ ká máa fi ṣàdúrà fún ìyá tó bí àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ètò yìí lọ́dún yìí wọ́n gbẹ̀rún pípé wọ́n tún ń ṣàwọn ètò kan fún wa eh, ní ìrántí bàbá tó bí wọn àti ìyá tó bí wọn alájà nàlàájà ààrẹ eh, kọlọmọsà bàbá kẹ́ wọn bá gẹ̀ wọ́n àti ìyá ọkọ àti bàbá ọkọ wọn alájà nàlàájà kọ́lé towó ọlọmọsà bàbá kẹ́ wọn ọlọmọbàbà gẹ̀ wọ́n ọlànàbí lọ́dọ̀ ọlọ́run. àwa tún dúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá wa alhaji wa abdulrasaq láti lu Kumasi ní Ghana lọ́hùn-ún olólùfẹ́ wa púpọ̀ ni wọ́n wọ́n fẹ́ràn ọlọ́run lára wa púpọ̀ eh, wọ́n fẹ́ràn ọlọ́run lára wa púpọ̀ kódà orí ètò yìí ni wọ́n ti bẹ ọlọ́run ní nǹkan bí ọdún kẹta sẹ́yìn wọ́n kàn pè mí ní ọwọ́ àdúrà ẹ ṣàdúrà fún mi ó wù mí kí n máa dá sétò yìí ọlọ́run bá dẹ̀ ṣe pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀rọ ọwọ́ mi á àdẹ̀bẹ̀ lọ́hùn ọlọ́run dẹ̀ wàá gbà fún wọn gbà tó di last year wọ́n ṣe bẹ̀bẹ̀ gbà tó tún wá di lẹ́yìn this year wọ́n wá ṣe bẹ̀bẹ̀ bẹ́ẹ̀nbẹ̀ <laughs> ẹ bá gbọ́dọ̀ tóbi Allahu Akbar kọ́lọ́ mọ́sà bá dúró tì wọ́n o aláàjì wa Abdulrasaq náà wọ́n ní ìyá tó bí àwọn lọ́lá ìyá náà ká máa fún gbogbo àwọn tó bá jẹ̀bùn wa tó bá ti wá ká máa fún wọn ní owó ọkọ̀ hmm. two two thousand náà ni ká máa fún gbogbo kálukú tó bá ti wá lórúkọ mọ̀mọ́ wọn alhaja wa muinat balógun kọlọmọsọ bàbá kẹyà náà kọlọmọ bá foríjì wọn kọlọmọ sekun sinmi fún wọn wájú tí ìyá náà kọjú lọ́njọ ọmọ dání tí wọ́n fi sílẹ̀ lọ́mọ jọ bàjẹ́ ajá abdulrasaki náà mọ̀jẹ̀ màkpadà sí ibú mọ̀jẹ̀ màkpadà sí lọ́dún tí ń bọ̀ kó tún jù báyìí lọ. akíyà wa alhaja wa Azizat Kelani aláṣà àtọ̀dálẹ́sẹ̀ perfect days fabrics táwọn náà ta aṣọ lóríṣiríṣi eh, aṣọ ni mo fi ṣe program ń jò ní kọlọmọsọ bá aṣọ dáadáa fún wọn àwọn náà tún kásọ fún wa wọn kú gèlè fún wa ká máa há fáwọn èèyàn ọlọ́run bá dúró tì yín. a kí alhaja wa sherifat abike abix islamic materials táwọn akalẹ̀ sí number six sanusi street ní ìpájà ní inú ọjà ìpájà lọ́hùn-ún àwọn náà kó àwọn ẹ̀bùn fún wa rẹpẹtẹ ká máa fún àwọn èèyàn láwọn nǹkan tí wọ́n fi ṣọ̀ṣọ́ táwọn mùsùlùmí àwọn tó máa ń so mọ́ mọ́tò kankan wọ́n kó fún wa rẹpẹtẹ ọlọ́mọṣàbà dúró tì yín bá wa pẹ̀lú yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n láyé à ń retí yín o ìjọ Dahiratu Istijaba láti ìlú Côte d'Ivoire à ń retí yín mọ̀dọ̀mí púpọ̀ ló gbọ́ ọlọ́run insha Allah ẹ̀yin náà máa dá sètò yìí torí ẹ ti bá wa sọ ọlọ́run bá dúró tì yín láwọn ẹni ọlọ́run ọlájọkùn ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo ẹ̀rọ olùfẹ́ wa káàkiri àgbáyé pátá tẹ̀ ń ṣàdúrà fún wa náà ni mo kí ọlọ́run sábà ń kí ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́run bá ń dúpẹ́ fún yín o ọlá ní Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah sí àmọ́ bá a ti máa ń ṣètò wa gbogbo yín náà lẹ́ ti mọ̀ ti di ìlú màká a kọ́kọ́ lọ sí agbo eré orí ìtàgé tá a bá ti wá ń darí bọ̀ láti bẹ̀ a darí sílùú Ìlọrin lọ́dọ̀ bàbá wa lálùkùránì a gbọ́ wá sí wọn tá a bá wá kú lọ́dọ̀ bàbá wa lálùkùránì níbo látún wá yà sí àwọn lẹ́kṣọ̀ táwọn èèyàn tó ti ṣe wọn ti kó ránṣẹ́ sí wa gẹ́gẹ́ bá a ti ń sọ fún yín pé tẹ́yìn náà bá ní tiyín náà ẹ kó wá fún wa ó pọ̀ kú báyìí náà ní ọ̀nà yín táwọn fi báyìí náà wa ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run ẹ já lọ sókè lọ́hùn nísìnyí kákọ́ lọ wo eré orí ìtàgé ẹ̀kọ́ Ramadan tòní tábàkù ńbẹ káwá darí sílùú Ìlọrin ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem mo rò pé ẹgbẹ́rún gbogbo wa sí táwọn afáwa ṣe fún wa láàárọ̀ yìí bàbá wa nílùú Ìlọrin bàbá wa lálùkùránì ọlọ́dàkùn wọ́n jọ bàjẹ́ láéláé fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ mọ́ ọmọ lọ lè ké wọn abẹ́yìn náà bá fẹ́ kí wọ́n bẹ lọ́hùn fún yín ẹ pé bàbá sọ̀rọ̀ ìbánu sọ̀rọ̀ yìí zero eight zero thirty six thirty seven ninety four forty one zero eight zero thirty six thirty seven ninety four forty one tẹ́lẹ̀ bá ti pè wọn bàbá fúnra wọn náà máa gbé wọn bá yín bẹ́ẹ̀ ọlọ́run sì ọlọ́run sì gbàdúrà yín àbẹ́ fẹ́ fún ẹ fẹ́ máa ọmọ yín lọ sọ́dọ̀ wọn láti lè kẹ́kọ̀ọ́ alukurani wọ́n tún kàwé ńbẹ̀ wọ́n ń ṣe ogun ẹ̀ ńbẹ̀ ọlọ́run mọ́sá dúró tiwa ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run lálá ilà ilàlá gbogbo wáàsí tí wọ́n sì bá wa sọ náà ẹ já ká máa tẹ̀lé ọlọ́run ó sì azim. naam gẹ́gẹ́ bí mo ti sọ wípé lónìí lóríṣiríṣi ó wà rẹpẹtẹ ó wà rẹpẹtẹ torí pé ayé tá à ń lò lọ́wọ́ yìí àfi ká máa gbọ́rọ̀ ọlọ́run àfi ká máa gbọ́rọ̀ ọlọ́run bá a bá ń gbọ́rọ̀ ọlọ́run náà lọ́kàn àwọn òfin máa láàfin máa mọ láàfin máa níbẹ̀rù ọlọ́run náà lọ́kàn láàfin máa níbẹ̀rù ọlọ́run náà lọ́kàn ọlọ́run kò ṣe dáadáa fún wa torí kò dáa kẹ́dọ̀ kẹ́dọ̀ wà nù ramadan kọ́kàn lo ramadan lọ látàárọ̀ láti gba ẹ̀ra ramadan kó sì fi parí kọ́mọ̀ wọn ará nfààní kankan mú bẹ́ẹ̀ kọ́ da rárá ẹ̀ ó ń tọ́ wọn wáyé rè ń tọ́ wọn wáyé rè ẹ̀ ìdí nìyẹn tó yẹ pé àtọ̀lọ́gbọ́ wà sí mi nísìnyí á lọ wo wá sí mi nísìnyí àwọn ìjọ àdúrà ń gbà Islamic Foundation lábẹ́ àkóso àfàwà asheikh Abdulhamid àdúrà ń gbà ayé ọmọ ènìyàn báwo lọmọ èèyàn ṣe ṣẹ̀ wá gbogbo ẹ̀ ni wọ́n ń yàn nàná fún wa lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ ah wàláì wáàsí ni bàbá náà ń ṣe fún wa ẹ gbọ́ ẹ fẹ́ mọ̀ ọ́ ọ̀yẹ̀já dúkìá lọ́wọ́ náà ká lọ pàdé àfàwà Sheikh Abdulhamid àdúrà ń gbà ẹ ṣeun ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem sẹ́ni pé wàásì ni àáfàá ṣe fún wa kóì kàlà ilaha illallah ẹ wo bí wọ́n ti rán tó gbogbo ẹ lẹ́sẹẹsẹ tó ọlọ́run ọ̀sàmọ́nà gbogbo wa o ọlọ́run dùn tó yóò fún wa náà ní mímọ́ àfáwa náà Sheikh Abdulhamid ọlọ́run tó ti fún yín ní mímọ́ báyìí kò ní gbà kú lọ́pọ̀lọ́ yín mọ́ ọlọ́run yóò ṣàlékún dáadáa yóò ṣàlékún dùnú torí pé kí ni àáfà fúnra wọn náà ni wọ́n gbìyànjú ọlọ́run dáhùn kọ́ mọ́sá dé gbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa náà ládé wọn láǹdà Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ọ̀rọ̀ sì tún pọ̀ ńlẹ̀ wá sí pọ̀ tí wọ́n lè gbé wá fún wa ṣùgbọ́n gbé ẹni tọ́lọ́run kẹ́ bismillah à ń bá wa dá sí ọlọ́run mọ́sá dá ẹnì kọ̀ọ̀kan wa náà wọlá àwọn ènìyàn ọlọ́run lájọ kan ọlọ́run la hawla wala quwwata illa billahi tí a fẹ́ tá a fẹ́ kó jàǹfààní tá a fẹ́ ká ṣàǹfààní ń bẹ̀ láǹfààní rẹpẹtẹ àǹfààní tí ó wúlò fún wa lónìí tí ó wúlò fún wa lọ́la tí ó sì wúlò fún wa níjọ́ gbẹdẹ́lẹ̀ kìámọ̀ torí pé inú Ramadan alukur'an ó gbọ́dọ̀ máa dún gbogbo ìgbà ni bọ́ọ̀ bá lè ke wọ́n sá ti dún bí wọ́n ti ń kà á wọ́n náà máa gbọ́ wọ́n náà máa fọkàn tẹ̀lé àbíkọ́ máa lọ wá sí máa lọ àwọn tẹ̀fsírì káàkiri wọn náà máa lọkọ máa gbọ́ tó o bá tiẹ̀ wá lé sí gbẹ ní sáàrì báyìí sáàtì tan tẹlifíṣàn rẹ sórí sùn gbogbo ń tọ́ yẹ kọ́ ọmọ wa kírun yóò wá jòkó yóò wá ka ọmọlé ní jẹ́jẹ́lẹ̀ lọ́ọ́ máa wú pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà àwọn muslim communities fakọjá yẹn muslim community hmm, àwọn náà ṣe bẹbẹ lọ́dún yìí àwọn náà ṣe bẹbẹ wọ́n pe gbogbo àwọn àfa wọn lóríṣiríṣi pé tọ́ ọ̀yá ẹ máa já máa bára àwọn aráyé sọ̀rọ̀ á hmm, wà lọ sọ́dọ̀ tiwọn náà nísìn láti lọ gbọ́ wá sí tàárọ̀ yìí náà látọ̀dọ̀ wọn ah, àwọn àfa pọ̀ mi lọ́dọ̀ wọn o àti màfá tí wọ́n gbé wa láàárọ̀ yìí ọ̀yá ẹ ṣàjà lọ sọ́run náà kágbọ́n tí wọ́n fẹ́ bá wa sọ ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò Ramadan Kareem hmm. ẹ̀yin náà oríṣiríṣi àwọn wáàsí tá à ń gbọ́ báyìí sẹ́ni pé fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ pé ẹ ṣèrántí torí pé rántí yóò sọ àǹfààní fáwọn mùmínì òdodo tó tó bá wà nù mùmínì òdodo Ọlọ́run jẹ́ rántí kí ó wúlò fún ọ Ọlọ́run jẹ́ ó wúlò fẹ́ni kọ̀ọ̀kan àwa náà o Ọlọ́run nàbì lọ́dọ̀ Ọlọ́run mọ́ dáwadára wa ọlọ́run ẹni ọlọ́run lájọ kan ọlọ́run láhùn ọlọ́run lákùwọ́ta ilẹ̀ abiláhi alilẹ̀ eléyìí ni abala tí ó wá kẹ́yìn lórí ètò abala eléyìí láti máa béèrè àwọn ìbéèrè láàárọ̀ yìí a fẹ́ béèrè béèrè ààrùn hmm, gbogbo wa ìbéèrè tá a béèrè kọjá níjó ní ẹni tó gba ìbéèrè náà dáadáa ọmọ kékeré kan ni so pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ó sì ti wá wọ́n ti wá gba ẹ̀bùn wọn lọ sílé ṣùgbọ́n lè ní ìbéèrè tá a fẹ́ béèrè yìí èèyàn mẹ́ta láàmú nú àwọn tó bá gbà á èèyàn mẹ́ta láàmú nú àwọn tó bá gbà dáadáa sẹ́yìn pé bá ń ṣe náà ni pé ẹni tí ìbéèrè tí ìdáhùn rẹ̀ bá kọ́kọ́ wọlé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí wọ́n dẹ̀ gbà dáadáa àwọn láàfún pé kan wá èèyàn kan ládẹ̀ máa mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n lè á láǹfààní àti mú èèyàn mẹ́ta pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà táwọn mẹ́ta bá dẹ̀ ti tá a bá ti pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn á nìkan wá gba ẹ̀bùn wọn pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n bá ti máa ṣe lọ́dún ní wípé gbogbo ẹ̀yin tó bá yẹ pé kò lẹ̀ wà hmm, á àti pè yín kẹ wá gba gbogbo àwọn ẹ̀bùn materials tẹ̀ rí ẹ gba aṣọ ẹ gba t-shirt ẹ gba face cap ẹ gba ìtẹ́ ẹ gba gèlè ẹ gba gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ àwọn tó bá yẹ pọ́nà wọn jìn tó yẹ pọ́nà fún bàbá Dr. Ahmed Salahudeen wọ́n ti fún wa lówó táwọn máa fáwọn èèyàn alhaji wa Abdulrasaq láti ìlú Ghana wọ́n fún wa lówó táwọn máa fáwọn èèyàn alhaji wa Ọyásípẹ̀ àwọn náà fún wa lówó ká máa fi ṣàdúrà fáwọn òbí àwọn ìyá wa ọyá alhaja Samiat Ọyásípẹ̀ àti ìyá wa alhaja wa eh, Fatima Ọlásàndé tó jẹ́ ìyàwó wọn wọ́n ní a máa fi ṣàdúrà fún wọn pẹ̀lú ògbóràn ṣáàlà ọ̀tán bá ti ẹni bá ti gbé igba ìbéèrè wa tó yẹ pọ́nà rẹ̀ jìn a máa sẹ́ndì àwọn kíní sí wọn kọ́lọ̀ mọ́sà gbà fún wa ní ìbádà gbogbo àwọn tó ń ṣètò yìí náà kọ́lọ̀ mọ́sà bá ràn wọ́n lọ́wọ́ gbogbo ẹ̀yin tó kùnà tẹ́yìn náà fẹ́ dá sí à ń retí ẹ̀yin náà kẹ́yìn náà dá sí gbogbo ẹ̀yin tẹ́yìn dẹ́ ń pè mí láti lé wípé ẹ dákun ìrànlọ́wọ́ làwa nídìí ìrànlọ́wọ́ làwa nídìí kò sẹ́ni gbogbo àwọn tó bá ti pè pé àwọn nídìí ìrànlọ́wọ́ náà ni ọmọ fún lélẹ́yìn mímọ̀ àti ṣe náà nìyẹn o àwọn tó bá ti gba ìbéèrè wa táwọn náà lọ kíláàkì bẹ́ẹ̀ni wọn wọn lọ kẹ́kọ̀ọ́ tó wá tí wọ́n á ń lo ẹ̀kọ́ yẹn pẹ̀lú wa torí pé gbogbo ń tà ń béèrè ìmọ̀ ni ẹni tí ọ̀lọ́lé kí ó tí ọ̀kẹ́kọ̀ọ́ rẹ̀ kò lè mọ̀ ní àbá lọ́lé kí ó tó kẹ́kọ̀ọ́ tó wá dáhùn béèrè wa dáadáa tá a wá compensate ẹ̀ kí wọn á ní pé onírànlọ́wọ́ lòún fẹ́ pé kí n sáfì mọ kó èèyàn wá fóun ní èèní fi ṣe bẹ́ẹ̀ torí bíbí tí wọ́n bá rán mi pé kí n kówó sí pẹ̀lú mi ó kó sí o kò jẹ́ bí ìpinnu tèmi gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ń lé kẹ́yà tètè mọ̀ bí wọ́n bá pè mí pé àádákun ìrànlọ́wọ́ lèmi ẹ̀yìn tí jẹun ni kíní kankankan ni tí wọ́n bá fún mi lówó rẹ̀ màá ṣe yẹn náà gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń wà lẹ́ni tọ́lọ́run kẹ́ bẹ́ẹ̀ náà bá láǹfààní àti ṣe yẹn ẹ sọ fún mi pé à màá sọ lórí afẹ́fẹ́ náà pé àwọn èèyàn kan ti kó fún mi o wípé ká máa fi ràn àwọn èèyàn lọ́wọ́ o wọ́n tó bá ní ìrànlọ́wọ́ pè mí tọ́ba rẹ̀ ti tán o tún ti tán náà ni àmọ́ ìta bá ní kí n fi ṣe náà máa fi ṣe o ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìkìlọ̀ tí mo fẹ́ fi ṣáájú ìbéèrè náà wà ní ìbéèrè tòní nì ẹ mú bẹ́ẹ̀ ròyìn kẹ́ kọ́lẹ̀ o tí a bá tún pè mí lẹ́yìn ìpín bá ti sọ tán tó bá ní dákun ìbéèrè tẹ ìbéèrè tẹ sọ yẹn ń dáadáa ìnídà lóhùn torí pé èèyàn tí a fẹ́ mú gan ọ̀pọ̀ tẹ́tẹ́lẹ̀ kó o tún wá lọ gbọ́ dáadáa ẹni islam very simple béèrè àkọ́kọ́ mẹ́ta ni ọgbà mẹ́ta kó tó lè o. ta béèrè àti àyàwó láti rí àyà yìí nínú súra wọnú alukọ̀rán àti àyàwó láti rí àyà yìí inna dina inda Allah ilẹ̀ islam bí ọlọ́run sọ pé dájúdájú ẹ̀sìn tọ́jẹ́ sí òdodo lọ́dọ̀ wọn ọlọ́run náà ni ẹ̀sìn islam àyàwó láti rí àti súra láti rí nínú alukọ̀rán. ìbéèrè kejì wa fi ayyi suratin wa rakmi àyà tó jẹ́ra àdìlẹ̀ àyà al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dinan ọlọ́run sọ ní alukurani wípé lónìí mo ti pé ẹ̀sìn fún yín mo sì ti parí ìdẹ̀ra mi lé yín lérí mo wá yọ́nú sí ẹ̀sìn ìsìláàmù kó máa jẹ́ ẹ̀sìn fún yín súra wo àtàyà wo lọ́lọ́run ọba mi ti sọ léyìn náà ní alukurani. ẹlẹ́kẹta wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imuni áyà tá a kà yí áyà méjì ni nínú súra láti rí nínú alukurani àti àyà wo ni méjèèjì wàá dákọ àyà kínní àyà iye àyà one àyà two àyà five àyà six sura báyìí láti rí so n ta fẹ́ nìyẹn kò nídìí àti ṣàlàyé rẹpẹtẹ ìwọ sá ti dáhùn èmi ti béèrè béèrè kàn dáhùn ni question number one sura ké àyà pa question number two sura ké àyà pa question number three sura ké àyà pa tí mo fẹ́ gbọ́ náà nìyẹn kò dákọ̀ sura rẹ kò dàdá pa àyà rẹ àkọ́kọ́ iná dínà dàlá islam ẹlẹ́ẹ̀kejì al-yawma akmaltu lakum dinakum ẹlẹ́ẹ̀kẹta wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni tọ́lọ́wọ́n bá wínú Al-Qur'an pé àtẹ̀yìn àtàlìjẹ̀nu mi dá yín lásán bí kò sí pé kẹ́ wá jọ́sìn fún mi ọlọ́run yìí sì nídìí owó yín nídìí àrísìkí kan lọ́dọ̀ yín yìí sì nídìí kẹ́ wá fún mi lóúnjẹ níbo lọ́run ti sọ inú Al-Qur'an àtàyàwó lọ́run bá ti sọ kò jù bẹ́ẹ̀ orí nọ́mbà tẹ́ wà sírè nọ́mbà tí mo fẹ́ fún yìí náà temporarily ni màá sọ nọ́mbà tẹ́ mọ text sí bóyá títí ọ̀la ẹ gbọ́ yẹn but eléyìí temporarily ni because eléyìí message yẹn ti máa kún jù mo dẹ̀ tún lo nọ́mbà yẹn fún nǹkan mi but mo ti ní nọ́mbà kan specially tí mo fẹ́ máa lò fún program yìí but kí n kàn ṣe registration lókù tó máa ti register yín sìn máa announce òun náà ni nọ́mbà tẹ́ máa lò temporarily zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three nọ́mbà tẹ́ ma text sini nìyẹn àmọ́ nù mí á dùn tẹ́ bá lè ṣe ní whatsapp tó tó bá yẹ pé whatsapp ni kò sí iye message tó ma wọlé whatsapp máa rì ká ó dẹ̀ máa ó dẹ̀ máa wọlé but tó yẹ pé ẹ kàn sí message ni opposite gbọdọ tó bá ti pé iye tó yẹ kó pé káwọn message mi kọ wá hang fún wọn ní ráì wọlé mọ́ but message whatsapp once tó ma ti ní data kò sí gbogbo ẹ̀ ló máa wọlé so ẹ jọ tó yẹ kó whatsapp lè bá rí ṣe inú mi á dùn gan lórí ẹ̀ kọlọmọsà gbẹdọ ẹnì kọ̀ọ̀kan wa wọn lànà bí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah ṣùgbọ́n tó tó ipá máa lọ ẹja dúpẹ́ lọ́wọ́ àwọn olóore gbogbo àwọn tí wọ́n dúró tìwá tí wọ́n súgbà wá lórí ètò lọ́dún yìí tí wọ́n jẹ́ kí ètò yìí ó ṣeé ṣe tí wọ́n jẹ́ kó bọ́ sórí afẹ́fẹ́ ó ká dúpẹ́ lọ́wọ́ wọn. lákọ̀ọ́kọ́ bàbá wa Professor Ahmed bin Salahuddin aláṣẹ àtòlùdarí lẹ́sẹ̀ Standard Insurance Consultant Limited àdúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá Ọlọ́run má jẹ́ má padà sí ibú má jẹ́ má padà sí ìgbà o. ìyá foundation àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o wọ́n ní wa ká máa fi ṣàdúrà káwọn tó alhaji abdulyakin ìṣọlá bisiriyu àti alhaji awa sherifat abike agbaje àti ìyá tọ́tọ́ wọn alhaji awa sikiratu onfon gbogbo wọn ni wọn ní àtọrọ fún àti ìyá ọkọ bàbá ọkọ wọn alhaji wa abdulrauf taiwo ṣọọlá wọn ní ká tọrọ fún wọn ọlọmọ sábà wa kí wọn bá gẹ wọn. kúmọ alhaji awa mansuratu olúwa tóyìn láti lọ abẹ́kúta àwọn náà kẹ́bùn aṣọ fún wa rẹpẹtẹ alhaji awa mufliat èjìdé adéomi ni wọn ní a máa fi tọrọ fún tó jẹ́ ìyá tó bí wọn ọlọmọ sábà foríjì wọn bá kẹ́ wọn. kúmọ ìyá wa alhaji akudat kọ́lé towó wọ́n ní a máa fi ṣàdúrà fún àwọn òbí tó bí àwọn àti bàbá ọkọ àwọn àti ìyá ọkọ àwọn àwọn òbí tí wọ́n ní alhaja ní alhaja wa ààrẹ àti ìyá ọkọ bàbá ọkọ alhaja ní alhaja kọ́lé tó lọ́mú sàbàwà kẹ́ wọn bá gẹ̀ wọ́n alhaja akuda junaid abdulsalami àtàwọn àtọkọ wọn náà àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ kó àdúró tì wá ní gbogbo ìgbà lọ́nba àdúró tì yín ìlú amẹ́ríkà ni wọ́n wà ọlọ́mọ sàfihàn ilẹ̀ abalẹ̀ lọ́hùn ìyá alhaji wa abdulrazak láti ìlú kumasi ní ghana lọ́hùn akẹ́yìn náà púpọ̀ wọ́n ní a máa ṣàdúrà fún ìyá tó bí àwọn alhaja àwọn muinat balógun wọ́n ní a máa fi ṣàdúrà fún ọlọ́mọṣàbà akẹ́yà náà ọlọ́mọba wa gẹ̀ wọ́n ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha alájà wa Azeezat Kelani aláṣẹ àtọ́darí ṣe perfect day fabric adúpẹ́ pọ̀ lọ́wọ́ yẹn ṣeun gan o alhaji wa àna alhaja ọ̀yáṣípẹ̀ bàbá wa síwájú àdínì Central Mosque arówó sàdínì Osogoro Central Mosque ọlọ́mọṣàbà dúró tì yín ọlọ́mọba wa pẹ̀lú àtìyàwó wọn àwọn méjì wọ́n pawọ́pọ̀ wọ́n dárú sétò wa wọ́n náà máa fi ṣàdúrà fún àwọn òbí àwọn alhaji alhaja samiat ọ̀yáṣípé àti ìyàwó alhaja wa fatimat ọ̀làsàndé ọlọ́mọba akẹ́ wọn ọlọ́mọba wa gẹ̀ wọn ọlọ́mọba fi sekún sí mi fún wọn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. ajá wa sherifat abike aláṣẹ àtòlùdálẹ́sẹ̀ abix islamic materials tí wọ́n kalẹ̀ sí nọ́mbà six sanusi street nípa ìjà lọ́hùn-ún àwọn náà máa dá sètò àwọn kẹ́bùn fún wa o ọlọ́mọba adúpẹ́ fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo ń pàlùkù ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń lò wá ẹnu mo kí yín púpọ̀ mo wá kí ìmáàmù wa ní ìlú Barute hmm, Barutin ní Barutin local government ní Kwara state lọ́hùn-ún ìmáàmù náà pè mí wọ́n dẹ̀ wọ́n ní ìdìrànlọ́wọ́ gbogbo mùsùlùmí àgbáyé táwa náà dẹ̀ gbọ́dọ̀ sọ torí pé ntọ́ bá ń jẹ ìsìláàmù níyà a gbọ́dọ̀ dá sí i wọ́n ní kò sí omi rárá nílùú yẹn tí wọ́n máa fi ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe wọ́n ní tá a bá rí bí wọ́n bá ṣe ń dààmú lórí ọ̀rọ̀ omi báyìí ah ẹ dákun à ń rọ ìjọba ẹ dákun ẹ bá wọn dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ dákun ìjọba Kwara State àti ìjọba federal ẹ jọ ìlú Barutin ẹ jọ ẹ bá wa yọjú síbẹ̀ wọn ò rómi fi sàlù àlámbélé yìí tí wọ́n mú ká wá sọ pé wọ́n dá nàìjíríà níbà wọn fẹ́ wẹ̀ ah wọ́n ní mọ́sálásí wà kò sómi kọ́lọ́n dákun kọ́mọ́sá sànù wọn bẹ̀ o kọ́lọ́mọ́sá sànù wọn gbogbo olùtọ́ni sòrò bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sá sànù ní Muhammadu ọ̀rọ̀ wọn láyé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 pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́ musa gbà fún wa nọ́mbà tí mo pè lẹ́ẹ̀kan òun náà lè lè pè mí sí náà lẹ́sìn lè bá mi sọ̀rọ̀ sí lórí whatsapp ẹ̀já àjọ dúnadúrà tẹ́yìn náà bá fẹ́ gbé wá fún wa táàjọ náà sáfẹ́fẹ́ ọlọ́run ó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ramadan ọdún yìí kò ní jáse mọ́ fíìmù àtẹ̀yìn o á sọ pọ̀lọpọ̀ ọdún láyé o salamu alaykum wa rahmatulahi wa barakatuh.